aláròye máa wí o. ọ̀rọ̀ ẹ̀gàn tí wọ́n ń sọ nípa ìjọba mi nípínlẹ̀ Ògùn kò tún irun kan lára mi Abíọ́dún ló sọ bẹ́ẹ̀ ata àkàrà tí wọ́n ní kò rán ikọ́ ni gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ní òun ka gbogbo ọ̀rọ̀ ẹ̀gàn àti báwọn èèyàn ṣe ń fojú àbùkù wo ìṣàkóso òun nípínlẹ̀ náà sí ó ní kò tún irun kan lára òun òun kò sì rí irò rárá torí ní tòun o òun ti ṣe gbogbo nǹkan tó yẹ kóun ṣe gẹ́gẹ́ bí gómìnà òun sì ti sin ìpínlẹ̀ Ògùn dojú àmì Dàpọ̀ sọ̀rọ̀ yìí lásìkò tó ń gbàlejò àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn tí wọ́n ṣàbẹ̀wò sí lọ́fíìsì rẹ̀ tó wà lókè mọ́sàn nílùú Abẹ́òkúta lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrìnlélógún oṣù keje tá a wà yìí dàpọ̀ ní fún òun láti wà nípò aṣòfin lẹ́ni ọdún márùndínlógójì túmọ̀ sí pé òun kì í ṣe aròbó nídìí ètò òṣèlú òun ti nírìírí tó pọ̀ láti mọ béèyàn ṣe ń ṣèjọba àmọ́ ó kàn jẹ́ pé òun kì í ṣe olóṣèlú tí yóò máa fọn kàkà kí àṣeyọrí òun kiri ìgboro ni torí òun gbàgbọ́ pé kò dìgbà tóun bá polongo káwọn aráàlú tó rí i pé òun ṣiṣẹ́ ìlú lójú méjèèjì gómìnà ìpínlẹ̀ Ògùn ní kò sí ẹ̀ka ìṣèjọba tí ìṣàkóso òun kò ti nípa rere ìbáàjẹ́ lórí ètò ẹ̀kọ́ ètò ìlera ìpèsè ohun amúlùdùn ètò ààbò àwọn nǹkan wọ̀nyí ló sì jẹ́ pé tí wọn kò bá sí ìdàgbàsókè kankan kò lè dé bá ọrọ̀ ajé pẹ́ẹ́ nígbà tó ń sọ̀rọ̀ lórí báwọn èèyàn ṣe ń fojú tẹ́ńbẹ́lú ìṣèjọba rẹ̀ lórí ẹ̀rọ ayélujára láìpẹ́ yìí tí wọ́n ní sáà rẹ̀ kò ṣe ìlú láǹfààní àrítọ́kasí kan Abíọ́dún ní èmi ò kì í jẹ́ kírú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn nípa lórí mi mi ò kì í rí i rò torí ọ̀kan nínú àwọn àwòkọ́ṣe mi nídìí òṣèlú sọ fún mi nígbà kan pé olóṣèlú gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn máa rí nǹkan kan sọ nípa òun nígbà gbogbo ṣáá ìbáà jẹ́ dáadáa ni wọ́n ń sọ ìbáà sì jẹ́ burúkú náà torí tí wọn kò bá fi máa rí tiẹ̀ wí ó ti di èrò lásán nìyẹn ní tèmi mi ò mi kàn lórí báwọn èèyàn tí kò lórúkọ kan ṣe ń pẹ̀gàn mi lórí ayélujára torí mo mọ ara mi mo mọ irú ẹni tí mo jẹ́ mo mọ àwọn iṣẹ́ tí mo ti ṣe kí n tó di gómìnà mo sì mọ ọdún tí mo ti wà lẹ́nu ìrìn àjò yìí ẹni ọdún márùndínlógójì thirty five ni mí nígbà tí mo di sẹ́nẹ́tọ̀ èmi e láṣòfin tọ́jọ́ orí ẹ̀ kéré jù nígbà yẹn mo sì ti ń lépa láti jẹ gómìnà ìpínlẹ̀ yìí látìgbà yẹn tí mò ń gbé àpótí ìbò káàkiri àwọn ẹgbẹ́ òṣèlú kan kó tó wáá di pé ọlọ́run fi mí ṣe gómìnà ṣé yẹn lẹnìkan á wá rò pé màá lọ kárí bọnú síbì kan tí màá máa gé ka jẹ aláwàdà kẹríkẹrì ni onítọ̀hún yẹn máa jẹ́ bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Ògùn sọ o Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online tv